mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ tán mo tó ṣe ilé tí màá fi kí gbogbo ilé Kóìkì tó bá rí ọjọ́ ní èní yìí Sunday yìí ó máa parẹ́ tìrantìran ni tìdílé tìdílé tọmọtọmọ ó ní sóríire o a jọ wà ní UK yìí ò ní rí bá ti ṣe ò ní rí ọ̀nà gbégbà ọ̀nà máa dí mọ́ ẹni àwọn tó rán ẹni ṣẹ́ àrà ọ̀run máa sán pa gbogbo yín ní tìrantìran lórúkọ Jésù gbogbo àdábáyé tí Ọlọ́run dá mọ́ wa tá a fi jẹ́ Yorùbá gbogbo ìṣẹ̀ṣe wa Koiki ó máa bá ẹ jà tìrantìran tó bá tẹlẹ̀ tó bá rí ọjọ́ lè níyì tátẹ́gùn bá fẹ́ sí ẹ tó bá ń sọ̀rọ̀ à Koiki ó máa parẹ́ tìrantìran bẹ́ẹ̀ ni òun sọ wípé màmá wa pé skánà ni ìyá wa onídìrí òun sọ pé skánà ni Koiki ibi tó bá wà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó máa ṣílẹ̀ tẹ̀ ni bọ́mọdé bá rí ẹ wọ́n máa sọ̀kò pa ẹ́ ni bóbìnrin bá rí ẹ ó máa sọ̀kò pa ẹ́ ni bí dúdú bá rí ẹ kó èkì wọ́n máa sọ̀kò pa ẹ́ ni kó èkì bí funfun bá rí ẹ ó máa sọ̀kò pa ẹ́ ni ó ti parẹ́ tìrantìran kó èkì ayé ẹ ti bàjẹ́ tìrantìran ò ní rí bá ti ṣe o ò ní rí ọ̀nà gbégbá o àwọn tó rán ẹ níṣẹ́ ẹ máa jọ parẹ́ pọ̀ tìrantìran ni gbogbo nǹkan tí ẹ rò pé ọ̀nà tẹ́ ẹ lè gbà tẹ́ máa máa fi sọ̀rọ̀ ẹ̀sọkúsọ sí màmá onítìrí ìgbésí ayé yín máa parẹ́ tìrantìran ni o àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè bó ṣe máa rí nìyẹn o ewé kan ní wẹ̀ ẹ́ mọ́ o Koiki babaláwo kan kò ní wẹ̀ ẹ́ o ọ̀pẹ̀lẹ̀ kan ò ní wẹ̀ ẹ́ o èmèrè kan ò ní wẹ̀ ẹ́ o ajẹ́ kan ní wẹ̀ ẹ́ mọ́ o o máa parẹ́ tìrantìran ni lọ kọ́ sílẹ̀ ogó èkí o máa gbé nǹkan jẹ o máa kí ayé gbọ́ òdìgbò ṣe o máa parẹ́ tìrantìran ni so shall it be you in Jesus name amen amen. Amen.